به والتابعين لهم إحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم فولوبا أتريتي لكم أسوجد النبي محمد آه، آياتي àti dúró lọ́nà ayà 248 <coughs> nínú Suratul Baqara látàrí sálàyé kíkírí jẹ sí níbi ayà yẹn tó tó di pé ápàáyà <coughs> tó tẹ̀lẹ̀ kátọ́yà yẹn kà ọlọ́ọ̀bá sọ wáyé pé a'udhu billahi minash shaitanir rajim وقال لهم نبيهم إن آية ملكي أن يأتيكم التابوت فيه سكينة فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين الله وقال له نبيهم النبي وصفوه شمويل إن آية ملكي أمي إجاو لاري tẹ́ẹ̀fì mọ̀ pé ọlọ́run ló yàn àmì ara mi tẹ́ẹ̀fì mọ̀ ní áyá tí a kò mú tààbúrò kí àkótí ọwá báyìí àkótí fi ìsẹ̀kí iná tó ń mẹ́rọ bíkù ìfọ̀kànbalẹ̀ ń bẹ́ńbẹ́ látọ̀dọ̀ náà báyìí irú àkótí ilá wọn yóò mọ bí Musa wà àti àṣẹ́kù tí àwọn fámílì Musa àti Haruna áàdùn wọ́n máa ń lò ní fámílì wọ́n sì máa ń lò ní àwọn ọmọlẹ́yìn gbogbo náà ni wọ́n máa ń lò fún nígbà tí ọlọ́run bá lè kíra sọ pé wa yawma taqumu as-sa'atu adkhilu ala fir'auna ashadda al-'adhab ọjọ́ táǹkì á wà ní ẹkọ́ àwọn ọmọlẹ́yìn fìràwó náà áàlù wọn lè mẹ́ ohun sí fámílì àwọn ọmọlẹ́yìn na àṣẹ́kù ìtàwọn anẹ́gbẹ́ náà bá filẹ̀ gẹ́bà sọ́lánà òun náà ní ìmọ̀ àti hikima a ní dúkìá àti tàwùrátà àwọn ni dákú ti sọ pé lẹ́yìn àmẹ́bù Mùsá ni àwọn ìtàwù yíwọ ọlọ́run tàhílò húnmọ̀lá ìkà àmàlẹ́kà ni ó gbé àkótí yìí ọlọ́run inna fi zalika la ayatan lakum dájú àmì ń bẹ níbi ilé ìfún yí in kuntum mu'minin tó wà pílù tó lè jẹ́ mọ́mìnì náà nínú táàrí mú níbi ayà yìí wọ́n ní àánú ọlọ́run ọba tó ní sáwọn irú ẹ̀ láàyè tọ́lọ̀ ti fún ọ ní àwọn àlámàrí iná àlámàrí wọn lọ́wọ́ pẹ̀lú àwọn àmì tí ó jẹ́ àwọn ọ̀ràn láti fi àwíjàre múlẹ̀ ẹ̀rí tó gbogbo ni ànẹ́bí wọn sọ fún pé àmì ọlá tẹ́fì mọ̀ pé ọlọ́run ló ṣe láti fi ìjọ́rọ̀ múlẹ̀ tó bá wọ́n náà bá lè tọ́lá ó lè ṣe tí ó ṣe láì fi àmì kankan sí ó bá wọ́n lè ṣe bẹ́ẹ̀ ẹni tó bá sì gbọmú yóò jẹ níyà ẹni bá sì gbéraga yóò jẹ níyà ẹni bá pè nírọ́ yóò jẹ níyà ṣùgbọ́n àánú tó ní ló tún fi àmì lélẹ̀ kẹ́ lè mọ̀ pé ọlọ́run rán kọ́dà àmì tẹ́ẹ̀rì lélẹ̀ tọ́kàn fi lè balẹ̀ tí àwíjàre yóò sì lè fìdí múlẹ̀ wọ́n nítorí ẹ̀ lọ́fà kò sẹ́nìkan kò sójíṣẹ́ kan tọ́lọ́run níṣẹ́ àfi kó fún ní irú nǹkan bẹ́ẹ̀ tí ọkà àwọn èèyàn fi balẹ̀ lórí ẹ̀ wọ́n ní ìfúnyẹ̀ ní àmì yẹn bí mùjíza hikima ni hikima tó kílẹ̀ ni tó ní pé kò sẹ́ni tí ọkàn lè jáde kókó rẹ̀ ní tó bá wù tẹ́nìkan bá kàn jáde tó ní òjíṣẹ́ ọlọ́run ni mo jẹ́ fún ní àyànkún ṣe bẹ́ẹ̀ lónìí àyànkún ṣe bẹ́ẹ̀ ìtí bàbá ti parí lásán ní kẹ́ sí ìtí mo bá kọ̀ fún yín kẹ jùlẹ̀ tẹ́ bá ti ṣe ẹ̀jẹ̀ yín ó ti dà láàrin fún kò sẹ́ni tí ó tẹ̀lé èyí tí ó jìnà rárá pèrè ní kí ní jẹ́ ọlọ́pàá mẹ́ta <laughs> èyí ara dá òun lọ òun ṣe kinní kan òun bọ́lọ́run ṣe àdéhùn báyìí nígbà kan ó tún ṣe dírámà fóun ti kú <laughs> eríṣiríṣi ní dálára àbíwẹ̀kọ́ lẹ́yìn ìgbà yẹn èyí tó wáyé lọ́wọ́ yẹ́yẹ́ òun ní kíni ó ní aláì sàáìjì ṣùpá ó tí ó kú yóò kú yóò kú <laughs> ìgbà tó kíni ó yí lọ́wọ́ èyí tó jìnà sáwàrùn àti pé lára fíkímọ̀ ọlọ́run ọ̀run kí ni kó fi àmì lélẹ̀ kí ọmọ tọ́ka pé ẹni yí èmi wọn ní níṣẹ́ òjíṣẹ́ mi àwọn àyà àwọn àmì tó tóbi tó wà nínú àpótí ó kó ìtànàbì tó àtànábì Adam nínú ìmọ̀ àti ọgbọ́n bákan náà àti ìfọ̀kànbalẹ̀ fáwọn àjọ tí ó máa jẹ́ ìfọ̀kànbalẹ̀ fún wọn tí wọ́n fi máa lékún ní agbára nípa nǹkan tí wọ́n bá ń fẹ́ wọ́n ní sẹ̀kínà ìfọ̀kànbalẹ̀ ó ní ipa tí wọ́n kú nínú ọkàn ìfọ̀kànbalẹ̀ ó nípa tó kú máa kó nínú ọkàn náà ibi ìfọ̀kànbalẹ̀ bá wà ọkàn tó bá sọ̀kalẹ̀ sí èyàn bẹ́ẹ̀ ẹ̀mí rẹ̀ balẹ̀ inú rẹ̀ dùn láti tẹ̀ láti ọlọ́run fi ọlọ́run yóò sì gbà lágbàtà yẹnyẹn àwọn mọ̀lẹ́ nínú ayà yìí náà wọ́n tún fi màláíkà nílẹ̀ ìtàmílò olùmàláíkà ní pé àwọn ẹ̀dá kan bẹ ẹ̀dá kan làwọn náà nínú ẹ̀dá tọ́lọ̀dá ayà yìí fi hàn lẹ́gbẹ̀ẹ́ wọ́n ní tàbùtù yìí gan tó àwọn gan-an ó jẹ́ àmọ̀ pé tàbùtù yìí àkótí tó tóbi ni kìí sàkótí kékeré nígbà tọ́lọ ní tàhmílù ní màláìkà kìí sì màláìkà kan ló gbèrú híra ni jámọ̀ ni kò ní tàhmílù eh, yàhmílù ní màláìkà àbí yàhmílù ní màláìkà ni ó ní tàhmílù ní màláìkà àwọn màláìkà ni wọ́n gbé inú ah, pé àkótí ńlá ni wọ́n ní àyà àwọn àmì ẹni tí àmì ọ̀nà sàǹfàní fún ẹni tó bá jẹ́ mùmìnì ni wọ́n fi ní inna fi dhalika la ayata lakum in kuntum mu'minin ìkẹyẹ àmì lọ́jẹ́ fún yóò àmì lọ́wọ́ jẹ́ fún yí tẹ́ bá jẹ́ mùmìnì àìkú mùmìnì àmì wọn sí ilé àǹfààní ẹni tí ì bá jẹ́ mùmìnì yóò jẹ́ ìrìbù bákan náà ilé tó jẹ́ àmọ̀ pé ìmánì olóla púpọ̀ pé ìmánì òun ni máa ń bí kí èyí ó ráǹfààní sí níbi ayà ọlọ́wọ́ ọmọ àríkẹ́lá bákan náà wọ́n ní gbogbo ìgbà tí èèyàn bá ti lékún ní òun ni ọmọ lékún ní àgbọ́yé tí ọlọ́wọ́ àti àgbọ́yé súnà Ànábì Muhammad nínú tíra yìí náà nínú ayà yìí náà a tún rí mú pé àwọn màláíkà tá ń sọ abára ni wọ́n wọ́n ìsàtẹ́gùn wọ́n ìsàfẹ́fẹ́ tọ́lọ́ fi ní tàhnílù mọ́gbìn tàhnílù olùmọ̀láíkà bẹ́ẹ̀ ni eh, ọ̀rọ̀ burúkú làtọ́ sọ pé màláíkà pé bí ìlàkà ìlásàn àbí ẹ̀mí lásán ni wọ́n kò sí bọ́dì fún wọn wọ́n ní ọ̀rọ̀ burúkú lélẹ̀ kiri kùránì fi rinlẹ̀ ní sọ́ọ̀tù fáfíìl alhamdulillahi fáfíìl samawati wal ardi kí ló rí ja'ilil malaikati orí ajiniha ó sì àwọn màláìkà ní ẹ̀dá kẹ́mi ẹ̀dá àbìyẹ́ ó sọ ní ẹ̀dá àbìyẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun náà rí jìbìrì nù bí ẹ̀rọ jẹ́ àbí ẹ̀rọ ìlú bọ́nà sí dá ọ̀pọ̀lọpọ̀ rírí rẹ̀ ń gbé wà ìgbà 600 ìyẹ́ wọn nìkan ní ayàtà kàtọ́lẹ̀ kan tó alhamdulillah ja'ilil malaabi ja'ilil malaikati uli ajnihati ọlọ́run sí àwọn màláíkà ní ẹ̀dá àbìyẹ mọ́tíná oníyẹ méjì bẹnu wọn sì láásá oníyẹ mẹ́ta bẹ wọ́n rùbáá onímẹ́rin bẹ yazidu fil khalqi ma yasha ọlọ́run tó máa ń gbé kóró ẹ̀dá ìtọ́ bá wù àyẹ̀kù jìbìrì òun náà nìyẹ rẹ̀ pọ̀jù òun nìyẹ 600 yẹ ìwọ̀n nìkan ni lẹ́yìn náà ká bọ́ sí àyà 249 ọlọ́run bá ní فَلَمَّا فَصَلَ طَالُوتُ بِالْجُنُودِ قَالَ إِنَّ اللَّهَ مُبْتَلِيكُم بِنَهَرٍ إِنَّ اللَّهَ مُبْتَلِيكُم بِنَهَرٍ فَمَن شَرِبَ مِنْهُ فليس مني ومن لم يطعمه فإنه مني إلا من اغترف غرفة بيده فشربوا منه إلا قليلا منهم فلما جاوزه هو والذين آمنوا قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده قال الذين يظنون أنهم ملاك الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين نعم قالوا فلما حصل طاروت بالجنود نجا في طاروت تقوى ومجاجة ثم قال قال قل إن الله مبتليك بنهرك ọlọ́run fi odò kan jẹ yóò yóò sì ní yóò fi odò kan kí jẹ yóò fàlánṣẹ́rù bà ní ìlú fàlẹ́ ìsà ní ìní ẹni tó bá mú níbẹ̀ kò ní bá mi lọ́nà ẹni tí ó mú níbẹ̀ òun ni ó bá mi lọ́nà yóò bá mi tẹ̀síwájú ogun níbẹ̀ ìlà àfáà ti ní ṣúrúbù náà wọ́n máa ń lò fún tọ́àmù tọ́àmù tó ń pè mí ní ọwá tó yàtọ̀ àmù fún mi ó ní ilá mẹ́lẹ̀gbẹ̀tàrọ̀ fàbọ̀rọ̀ fátàmbìyẹ́dì àdáwò lálẹ́lẹ́

àdáwò wípé ọjọ́ tẹ́ dáwà ma ń wá sí mú kìíní jù ọjọ́ sátọ̀dé tí bá lọ lọ́jọ́ ìlú kò ní lẹ́jà àánà wọ́n dìkì wọ́n á sí kí wọ́n wá jẹ àwọn kalẹ̀ ní ọjọ́ friday tó bá wá di sunday wọ́n lọ kó ẹjọ́ tí ó ọgbọ́n báyìí ọwà tó di pé ọlọ́run sí kí ọpa wọn rẹ ọsọ wọn dọ̀gbọ̀ ó bínú sí wọn látara bẹ́ẹ̀ wọ́n dètè fún ni láti sí nǹkan tí ọlọ́run sí ní àrámù fún wọn wọ́n dètè lérí <coughs> ọlọ́run sì fìyà jẹ wọn ṣùgbọ́n àwọn sàhábà ọlọ́run dáhùn àwọn pàṣẹ ọlọ́run ni tí wọ́n bá sí kíni tí wọ́n bá wà pẹ̀lú aṣọ ara mi mo gbọ́dọ̀ dédé ọlọ́run sọ nínú suratul Maida aya <coughs> 94 <coughs> ọlọ́run ya ayyuhal ladhina amanu ẹ̀yin tẹ́ jẹ́ mú mi ní òdodo la yabluwannakum Allahu bi shay'in minas sayd ọlọ́run ó jẹ nínú ìdájá pẹ̀lú kankan nínú ọdẹ tàníàlùwé àìdí tó tọ́wọ́ yọ́ mọ̀ dá báyìí táàmù tọ́lọ́ ní kí wọ́n máa pa àwọn òbòdò délé àwọn tó ìrú wọn kọjá ìfara nù àwọn àparò wọ́n yẹ wájú wọn báyìí ọwọ́ bá fẹ́ mú báyìí wọ́n lè mú ẹ̀wù tó yẹ̀wù tàníàlùwé àìdí kù ọwọ́ yóò lè mọ̀ mú báyìí wà ní máwù tó ọkọ̀ yín ọwọ́ kan lẹ́fù kò ní ní ọlọ́run fẹ́ mọ̀ ta ní ó páyọ̀ ọlọ́run bá ní kọ̀kọ̀ fàmọ́lẹ̀ ìtajà bá àjàzáàbù ẹn tó bá kọjá àlà lẹ́yìn yẹn fọ́láhù àzáàbùn àlìm ọlọ́run ìyá ẹlẹ́tì lérò yóò mọ̀ jẹ́tẹ̀ ọlọ́run yá ayọ́ rẹ̀bí na àmàlà látàkùtùbù sọ́ídá wà á ń tún kóró ẹni tó bá pa nínú yín fàjàzá múta àmìdá tó náà fàjàzá ní ìsìnú ma kọ́tàlá mínà náàmì nínú tí ó fi ṣe kàfàrà ni ìtọ́ bá pààyàn ìtọ́ bá sì dédé nínú àwọn ẹranlé ká ní ògùngù ló bá pa lápòjú ìrísì ràkúnmí ní fi ṣe kàfàrà ìtànà rẹ̀ tó gbé ràkúnmí wọn àti gbogbo ọjọ́ra wọn kaakwa biyye kwa ụra ndị dala nye ya wabara mụ a ndụ azụna suru. rọsiriin ya hapụmụ n'ihi ndawa a dịghị mịn awon àwọn méjì dọrọdị nide dee ànú wọ́n si dabi efuunyi ha di ya ndaa level kaaba ịhụ sebe a daa ya nụ e mụ nnọọsi kaaba ahụ ka faara tụrụ tụ a mụ masakịn je ka faara efuun àwọn ala iji nje.

wọ́n sì sí gíní wọ́n pa òfin náà bá wọn òun náà lọ́lọ́wọ́ sí àgbẹ́rù fáwọn lè pé ọlọ́run fẹ́ di ogun akérèmọdù ọ̀rọ̀ fi sàdẹ́wò fún ẹni tí ọ̀bá mú ẹni tó bá ti mú níbẹ̀ kó padà lẹ́yìn kò sí pẹ̀lú ọmọ ẹni tí ọ̀bá mú níbẹ̀ yóò sì wà pẹ̀lú wọn wọ́n á kó wọn sí mẹ́ta

àlàyé tó bọ̀ lórí àyàfi díẹ̀ nínú rẹ̀ fọ́nàmà jà wọ́gbàhù wúwà wọ́lẹ̀dí na ámànù máa nígbà tí wọ́n wá kọjá tí wọ́n kùn gbèmì yìí tán òun àtàwọn tí wọ́n bẹ pẹ̀lú àwọn tí wọ́n tí wọ́n gbúmi rárá àbáwọn tí wọ́n gbúgbù jẹ́ kan lọ tí wọ́n wá pẹ̀lú ẹ̀ kọlu wọ́n wá sọ pé لا طاقة لنا اليوم بجالوت وجنوده إيه a lè fèsì àlágbára láti kojú jálítà àtàwọn ọmọ ogun jálítà lọmọ olórí àwọn ọmọ ogun kèfèrí a lè sí rí àlágbára láti kojú wọn wọ́n ní ìmáàmù <coughs> Suddi rahimahullah wọ́n ní àwọn tí wọ́n wà pẹ̀lú rẹ̀ wọ́n ní 80,000 ni wọ́n àwọn tí wọ́n gbọ́rọ̀ sí lẹ́nu wọ́n jẹ́ 76,000 4,000 lọ́wọ́ kòkò lẹ́ ẹ̀wò kẹ́mbẹ̀ ìtumọ̀ pàṣẹ́rì búrú ní nínú ilẹ̀ ọ̀nílẹ̀ nínú díẹ̀ lókù nínú wọn díẹ̀ nínú fèsì àwọn kìnnà àà igi mú jìnà sí àwọn olè fèsì àwọn ènìyàn ẹwà wo tó ṣẹlẹ̀ lónìí kọ́ọ̀lá lẹ́dí na yọ̀rùn lónà annahum mulakullah yẹ̀gú ló ń yàbí kìí tó zọ́nù torí gbólóhùn zọ́nù yẹn ìmọ̀ ń tú ìdàkejì rẹ̀ náà zọ́nù mòrò ọmọ ń tú àmàdájú níbi báyìí àwọn tí wọ́n àmàdájú wọ́n lérò قال الذين يظنون أنهم ملاق ربهم أبي ملاق الله àwọn tí wọ́n máa wàdájú fáwọn pàdé ọlọ́run èyí tó wọ́n rí fáwọn pàdé ọlọ́run rárá tó dá wọn lójú fáwọn òbí ni àwọn pàdé ọlọ́run wọ́n wá sọ pé káàrùn lè rú fi àtin kọ̀lì latin gọ́lẹ̀ bá ti fi àtàn kẹsí rọ̀tàn wọ́n ni wallahu ma'a sabirin ọlọ́run bẹ pẹ̀lú kí ní tó bá ní sùúrù sùúrù ó pàtàkì kíyàn ní sùúrù nínú tó dáa Ibn Kathir rahimahullah wọ́n ni odò táà sọ yìí tọ́lọ̀ fi dán láàrin sí ni البراء بن عازب رضي الله عنه قل كنا نتحدث أن أصحاب محمد صلى الله عليه وسلم الذين كانوا يوم بدر ثلاثمائة وبدعة عشر قل أهم أنصر في أهم سعدي tí wọ́n ń bẹ pẹ̀lú ànábì lọ́jọ́ ogun bádàrí ọgọ́rùn mẹ́ta ó lé bí ó ṣe dédè ká àwọn tó ọmọ ogun tọ́lù alladhina jazu ma'ahu an-nahar àwọn tí wọ́n kọjú omi pẹ̀lú ẹ̀ wa ma jazahu ma'ahu illa mu'minun kò sẹ́ni tó kọjú omi pẹ̀lú àfi mọ̀mìnì àwọn ìyókù yẹn òyìnṣe mọ̀mìnì tó pé fàlẹ́sà mi ní òyìn sí lára mi wọ́n ní Imam Bukhari <coughs> àwọn ọgbà àdísì mẹ́wàá náà nígbà tí wọ́n pàdé àwọn ọmọogun tí wọ́n fojú kẹra pé àà ah, lélò láwọn wájú àwọn eléyìí ah, àwọn ò lè fèsì wọn àwọn kan wá tún wọn láyà wọ́n ṣe wọ́n láti pé àà kámin fi àti ń kọ̀lí ìlàtí gọ́ọ̀lá bá ti fi àtàn kẹsí rọ̀tàn bí ìzìnlá àmẹ́rin ẹgbẹ́ tó borí èèyàn tó pọ̀ pẹ̀lú kíni pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run náà nínú táàrí dìmú ní àǹfààní nínú ààyà ilé alákọ̀ọ́kọ́ wọ́n ní ọkọ́ fún olórí ogun kọ́ yẹ àwọn ọmọ ogun rẹ̀ wò ó yẹ wọ́n wò ó sì àríjì wọn dáadáa gbogbo ilé ọkọ́ sábẹ́ fàlámà fásọlà tọ́ lójú bìrìjì náà ìgbà tó kọ àwọn ogun jáde lẹ́yìn náà ni pé dandan ni fẹ́ lérí ogun ẹni tó bá rí pé eléyìí ò ní nílò fúgun tó ṣe gíní fọ́hánà fún láti tẹ̀lé wọ́n ní ìbá jẹ́ mọ̀họ́gbìlán au mọ́rìjìfán au mọ̀lìhìdà mọ̀họ́gbìlù òun ni ẹni tí ó mọ̀ sí kíni tí ó mọ̀ kó ìrẹ̀wẹ̀sí ọkàn báyàn mọ̀kọ́zílì lórí jùsù lẹ́yìn tí ó mọ̀ jẹ́rù báyà mọ́lẹ́ṣẹ́dì kèfèrí lòun jẹ́ àwọn ẹni tí ò ní wúlò fógun láàrín báyìí ò ní wúlò fógun wọn ò lè dáwà aláàlẹ́ fáwọn èèyàn ni ẹni tó òun ni ló fi nípa máa ń ṣẹ̀ rí bà mí nínú fàlẹ́ ìsàmì ni ìtóbi <coughs> ni wọ́n ni lára ṣíkímà òun náà ni kíyàn ó dẹ́ àwọn ọmọ ogun wò kíyàn ó dẹ́ wọn wò látara dídẹ́wò yẹn èyàn lè mọ ibi tó pàwákù sí èyàn sì lè mọ bó lèyàn lè lò wọ́n sí si yóò lè mọ bọ́pọ̀lọpọ̀ ṣe rí ta ló tọ́ láti jagun ta ni ò tọ́ láti jagun wọ́n ní eléyìí náà jọ ọ̀kan tí wọ́n ń pè ní almunawaratil harbiya lásìkò táwà yìí pé munawaratil harbiya ó ní sí pẹ̀lú ìtírẹ̀lì àwọn èèyàn fún ogun ká sẹ̀sà àwọn ọmọ ogun báwo ni wọ́n ṣe jà báwo ni wọ́n jẹ́ kátírínì wọn ọyá ju nǹkan báyìí fún nǹkan báyìí sí nǹkan báyìí gbogbo yẹn náà àfin sí kíni àfin dán wọn wò ní látara bẹ́ẹ̀ a mọ agbára ẹnì kọ̀ọ̀kan bó ló ṣe lámúmára sí bó ṣe ló ṣe láfaradà sí bó ló ṣe lè dó ṣinṣin sí lórí tọ́lọ́ <coughs> gbogbo nǹkan yìí níjòkè ò lè máa wọ́n ní ṣùgbọ́n ti jọun ó ti tún yàtọ̀ sí ti sì bí ìdàgbàsókè tí ń bá ẹni bẹ́ẹ̀ ni àwọn nǹkan yẹn náà yàtọ̀ tọ́ sí ni pé Tọ́lùt ó fi nǹkan mẹ́ta dánwà wò nǹkan àkọ́kọ́ ni pé ẹni tó bá ti mú níbẹ̀ kò sí pẹ̀lú ọmọ ẹni tí ó bá mú níbẹ̀ ó sì wà nínú àwọn ọmọ ogun ẹni tí ò bá mú jùlọ ẹ̀kan lọ náà òun náà wà nínú àwọn ọmọ ogun àwọn mẹ́ta tó kún sí kò sí ẹ̀ka fẹ́ fi ṣe lé wọ́n fẹ́ mọ ìgbẹ́gbẹ́wọ́ ló jẹ́ ní agbára bí wọ́n fẹ́ ni bóun ó ṣe ní sùúrù sí àtàfaradà wọ́n sọ àá sì rárá mọ́ bóò ni wọ́n sì ṣe lè jàfà fún láti tẹ̀lé ẹni tó bá jú lórí sí kí o lè mọ bóò wọ́n ṣe yíyọ́jú sí ilẹ̀ fáláṣẹ wọn sí tó bá pa wọ́n láṣẹ gbogbo ní ọfẹ́ jẹ́wò tí ó fẹ́ yẹ̀wò lára wọn òun nìyẹn náà ẹ̀rù ọ̀kẹ́lẹ̀ ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn sàáríràn tí ànábì yan àwọn ọmọ ogun kan kan ọwọ́ fẹ́nìkan sáláṣẹ wọn aláṣẹ wá ní kíni ọwọ́ dé nígbà dé orí ìkan láàrin ọ̀nà ní lọ ṣẹ́gi wá gbà ṣẹ́gi dé ó ní wọ́n dáná sí tán

ẹ̀tún jáde mọ́ láyé iná ẹjù onídàrí kì á mọ̀ ní ó ní ìnà máa tọ́ ápú bí ìmàrúwò ilẹ̀ ló ti mú àdísí látọ́ átàlé màṣàlókè fi máa sí àti ọ̀kọ́ níkí ìnà máa tọ́ ápú bí ìmàrúwò èèyàn gbọ́dọ̀ láti fi yapa ọba adẹ́dà tọ́ àdísí kí lórí dáadáa ni lórí dáadáa ni wọ́n tẹ̀lé ìrìnlẹ̀ ìṣẹ̀lẹ̀ àìdáa náà nínú tátorí mú lẹ́kọ̀ọ́ òun ni pé ọ̀pọ̀ nínú àwọn ìdá ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n yí tẹ̀lé àṣẹ lọ ọ̀pọ̀ nínú àwọn ìdí ènìyàn wọ́n sí kí wọ́n yí tẹ̀lé àṣẹ lọ ọ̀pọ̀lọpọ̀ wọn ń yapa àṣẹ lọ nígbà tí ó ní fàṣà ìbúrú ilẹ̀ kọ̀lílá mẹ́nìhù wọ́n bá mú mi ló àwọn díẹ̀ nínú wọn ni wọn ó dàbẹ́ bí tọ́nà sọ pé wà kọ̀lílú ní ìgbàdíyà ṣàkúrú díẹ̀ nínú àwọn ẹrú mi ni wọ́n máa dúpẹ́ kọ̀lílú mẹ́hù díẹ̀ tó tẹ̀lé ọ̀pọ̀ àwọn tí wọ́n wà lórílẹ̀ yòdì lókà wọ́n sọ̀rọ̀ kò lójú nìtọ́lọ́ bó sì rí nù ọ̀lákínà àti sárọ̀rún ọ̀pọ̀nù àti ọ̀pọ̀nù ọ̀pọ̀nù onímọ̀ sí máa ẹni tí ó tẹ̀lé àwọn nínú àti ìsìnkú ọlọ́run bá sọ pé ọlọ́run tó bá dáhùn fọ́lá mú èkíkẹ́ lọ́jáde táwọn bá dáhùn bá bù báyìí wọ́n ní 999 òun lọ́mọ náà nínú 1000 nẹ́bù yìí sọ àdísì yìí fáwọn sọ̀hábí àà ẹ̀rì jẹjẹ mọ́ ní ọkọ̀ wọn pé é ṣe ọ̀pọ̀ àwọn lọ́wọ́ àwọn náà báyìí ni páyà ọ̀pọ̀ na àwọn yá jújà wọ́n máa jújù náà bákanáà wọ́n ní ìmáni ó ma ń ṣe ó máa ń bí sùúrù àti àmúmọ́ra ọlọ́n fi ní kọ́lẹ̀ lẹ́bínà na annahum mulaqu Allah tí ń bá mọ̀ dájú pé ọlọ́run pé mélòó àìmọye ìjọ kékeré ó sì borí ìjọ tó pọ̀ pẹ̀lú ìyọ̀dọ́lọ̀ wallahu ma'a sabirin ìmánì lóbi wọ́n ní bákan náà ọlọ́mọ ń dáwọn ẹrú rẹ̀ wò pẹ̀lú kí ètò nífẹ̀ẹ́ kọ bọ́mọ lọ́wọ́ àbí kí tí ọ̀fẹ́ kọ ṣẹlẹ̀ sí ọlọ́mọ fi sàdánwò fẹ́ láti lè wo sùúrù wọn wò àti àmúmọ́ra wọn wò eléyìí ni irú èyí tá a sọ nípa àwọn ọmọ Ísírẹ́lì lọ́lọ́ ni wọ́n máa pẹ̀jà lọ́dọ̀ sátidé <coughs> nìyẹn òun náà lọ́lọ́run sí tó fi dá àwọn sàábé náà òun náà lọ́lọ́run ló fi dá àwọn ọmọ ogun tọ́lùtì nígbà àdánwò pẹ̀lú nǹkan tí yóò mú kí wọ́n máa sẹ̀mí òun ni àwọn tí wọ́n rí pé é kò lè ṣe sí káwọn máa mọ̀ rárá tí agbára tí wọ́n gbé mọ́ làwọn fi mú gẹ̀ẹ́kàn àánú ọlọ́run ọba náà ló ní pẹ̀lú wọn ní fi níbẹ̀ làwọn òun kò ní ọmọ lẹ́yìn tọ́ọ̀lọ́t torí pé ó ní fún ọmọ yẹn láti di sí kíni láti fi là <coughs> kò níbi ikú ohun nínú ẹ̀ náà wípé èèyàn díẹ̀ nínú àwọn èèyàn ní máa ń ṣe sùúrù nígbàdáwò bá dé díẹ̀ nínú àwọn èèyàn ní máa ń ṣe sùúrù nígbàtádáwò bá dé látara pé wọ́n mú ní yí àyàfi díẹ̀ náà nínú díẹ̀ ti tún mẹ́kọ̀ọ́ <coughs> wọ́n ní bẹ nínú àwọn èèyàn ẹni tí ó mọ̀ jẹ́rù báyìí tí ó mọ̀ kó rẹ̀wẹ̀ sí ọkà báyìí ìbẹ̀ òun ni àwọn kan sọ pé láàtọ́ kọ́tàlẹ̀ rẹ̀ ní yóò mọ̀ bí jàlúta wájú ní òdì wọ́n bẹ̀rù wọ́n tún kó bẹ̀rù báyìí

wọ́n mú làákì ó pàdé ọlọ́run náà wọ́n nínú ẹ̀kọ́ náà òun ni pé ìjọ díẹ̀ ó lè borí ìjọ tí ó pọ̀ pẹ̀lú ìyọ̀dọ́ lọ yìí máa ń ṣẹlẹ̀ dáadáa òun náà lọ́sẹ̀ nínú ogun bá dàrú àwọn sàábé kéré síbẹ̀síbẹ̀ ọlọ́sìn ni wọ́n borí àwọn kìfèrí nínú ìyọ̀dọ̀ ọlọ́run bá ọ̀run lílé nígbà mìíràn sì ní ọlọ́run lè sí ní ákàsí tí ó ní kí mùsùlùmí ó borí àti kékeré ó borí ọlọ́run mọ̀ sí pé ní láti fi sàdáwò fún àwọn mùsùlùmí ìmọ̀ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn wọ́n gbẹ́rẹ́ bí ó ṣe ọlọ́run fi yé wọn jẹ́ mẹ́lọ ọmọ wọ́n ní bákan náà àwọn ìṣẹ̀lẹ̀ ìgbà kò sí kan tó lè ṣẹlẹ̀ ń bẹ̀ àfi pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run àfi pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run pẹ̀lú gbónà bí ìzìnlá tó wá mẹ́ ilé ìnáà ayà ń tọ́ka pé ká fi ìyọ̀dá nílẹ̀ fọ́lọ̀ pẹ̀pẹ́ ìyọ̀dá yẹn wọ́n máa ń pín sí méjì kàwòní ń bẹ ṣẹ̀rẹ̀ ń bẹ kàwòní ń tẹ̀ bí ẹgbẹ́ ìgbà tí wọ́n sọ nípa alìmọ̀ṣíà bí wọ́n sọ nípa alìrádàtù kàwòníyà alìrádàtù ṣẹ̀rẹ̀íyà tẹ́ pé alìkàwòníyà ó ní sí pẹ̀lú pé dẹ́dẹ́ ni wọ́n ṣẹlẹ̀ yálà ọjọ́ tọ́lọ́ fẹ́ yálà tí jẹ́ tọ́lọ́ wọn nífẹ̀ẹ́ sí yọ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n ṣẹ̀rẹ̀íyà ó ní ṣẹlẹ̀ ó ní mọ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n lọ iṣẹ́ wọn ṣẹlẹ̀ ẹ̀yìn ní yìírídì láwọ̀ ayíyà tí ó bá àlékún ọlọ́nkẹ́ gba tútú báyí wọ́n yìírídì ṣètọ́nù an tàdílù àbíkíníkà lọ́láàdán bàyídá ṣètàrí ní kẹ́kẹ́ sọ́nù ọlọ́nkẹ́ tẹ́ sí wọ́n tó fẹ̀sí tútú bá ìgbọ́n túbá wọ́n lè tú wọ́n sì lè mọ́ túbá nínú ìrọ́dà ìrọ́dà tó ṣẹ̀ríyà ọlọ́run fẹ́ ká sí kí ni kò dáa torí ìrìn torí ká lè sùn wọ́n fẹ́ kòrò nìkan ní ká sí ṣùgbọ́n sọ̀rọ̀ nìkan ní nínú ìrádọ̀ ọlọ́run òun ni pé ọlọ́run dá wa ní mùmínì ó dá wa ní kèfèrí pẹ́sìn kò sí nífẹ̀ẹ́ kí ni kèfèrí ìbẹ́nura ìrádọ́ ọlọ́run bẹ́ẹ̀ ni ìdúnú náà wà ìdúnú kàwòní ìdúnú ṣẹ̀rìí òun náà wà bẹ́ẹ̀ wọ́n ní ilẹ̀ ayà tó rẹ̀ lókún Allahu azina lakum am ala Allahi taftarun sí ọlọ́run lọ́yọ̀ ń dá fún yí àbẹ́ ń parọ́ mọ́lọ̀ ẹ̀ ń dáadáa parọ́ mọ́lọ̀ kí ẹ máa ṣe tí ọ̀dà ìrọ́dà kan amúlà ń ṣúrọ̀ káàú ṣàrọ̀ òdà òmìnà dé máa yá àzàbí ìlà sọ́wọ́n ní orogún wọ́n ní orogún fọ́lọ́run tó ṣe òfin ní tó ṣe ẹ̀sìn fi fún wọn tí ọlọ́run bọ̀ yọ̀ǹda sí tọ́lọ́run bá sí ìkẹrùn tí kó ń yọ̀ǹda sí kò yọ̀ǹda kẹsíkí kẹ múrogún papọ̀ mọ́ nínú ara yìí náà a kàn rí pé in fi ọlá tó wà fún sùúrù hàn ó ní wallahu ma'a sabirin ọlọ́run bẹ pẹ̀lú ń sùúrù àyíká tó bá ní pẹ̀lú wọn wá fi màáyà nílẹ̀ ń bí ìbẹ pẹ̀lú màíyà khásọ̀ òun ni màíyà khásọ̀ màíyà tó jẹ́ ẹ̀sà fún àwọn ènìyàn náà torí pé màíyà méjì ló wà almàíyàtò al'áàmà àti almàíyàtò alkhásọ̀ irú almàíyàtò al'áàmà màíyà gbogbogbò tó ń túnmà pé ìmọ̀ ọlọ́run rọ kìdíká gbogbo nǹkan olúwa wúwà máa kó àìnà máa kóǹtì ọlọ́m̀bẹ̀ àyíká àti kèfèrí àti mùsùlùmí gbogbo pátápátá ma yí ọlọ́run ń bẹ pẹ̀lú ẹ̀fí ìmọ̀ òun lọ́lọ́run sọ fún Musa àti Àrùn pé inni ma'akuma asma'u wa ara ní ń jẹ pẹ̀lú yí mo ń gbọ́ ní mo sì rí ojú mo mójú tó rí irú ẹ̀ náà ni ma a sabirin ọlọ́run bẹ pẹ̀lú oníṣùúrù yóò dẹ yóò kún ọ lọ́wọ́ onídọ́ra ara wọn dára alẹ́lẹ́ni iná láàmà lẹ́dínà taqaw wà lẹ́dínà hum muhsinun ọlọ́run ma ń bẹ pẹ̀lú àwọn tí a bá páyọ̀ lọ àtàwọn tí a bá máa ń ṣe dáadáa ọlọ́run ma ń bẹ pẹ̀lú òun náà lọ́lọ́run sọ fún ànábì àtàbádò pé la tahzan èmi ti wáyé ìyókùn ọlọ́wọ́ ọ̀nà wá sí ara rẹ̀ ní ẹ bẹ́ẹ̀ ni ma iya ma ń túnmọ̀ àtàdìrì 30 ìhàlẹ̀ mọ́ni a rẹ̀ ní ọlọ́run sọ nínú súrọ́pù nìsá ayẹwà òtù rọ̀lẹ̀ yastahfuna minan nasi wala yastahfuna minal llahi wa huwa ma'ahum إذ يبيتون ما لا na من القول olóòní wọ́n ń fara pamọ́ fáwọn èèyàn ó fara pamọ́ fọ́kẹ́ni fọ́lọ́ wọ́n wà máa rùn ọlọ́run tí ń bẹ pẹ̀lú wọn ibi ìbá yìí tú rẹ̀ nígbà tí wọ́n ń gbèrò tí wọ́n ń tètè pèrò máa láyà rẹ̀ mílẹ̀ lórí tahdidi ne ma ni màíyà náà wọ́n ní tábábẹ́ sọ láàrin màíyà àti òdúgbò olóhun pé alọ́nà wà lókè sánmà àtùtún ń bẹ pẹ̀lú wa wọ́n ní gbèrò sí wá lọ wọ́n ní gbogbo lórí tí ò fi lọ ń bẹ lókè sánmà gbogbo táwọn tìlú kò dílù kan lọ́wọ́ tàyẹ̀kùn ìdáyè ní lọ́wọ́ tó yẹ pé gbogbo tó bá lùkún sọ lásìkò kan náà lọ́wọ́ bá ń gbó nǹkan òsì dí kan lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́wọ́ wa àfẹni tó bá fẹ́ fi ọlọ́wọ́ bá wí ẹ̀dá ló lè máa wù pé sósì èsì pọ̀ sílù báyìí tó bá fẹ́ fi ọlọ́wọ́ bá wí ẹ̀dá tó bá fi mọ̀ pé ọlọ́wọ́ bọ̀ ẹ̀dá tó pọ̀ sílù tó rọ̀ fọlọ́wọ́ bó sì ṣe rí fọ́nà nìyẹn kájẹ̀ náà wá sọ pé nínú èdè gan ọmọ ń lò bẹ́ẹ̀ wọ́n ní wọ́n máa sọ pé alkọ́mọ̀rù ma'ana àbí alkọ́tòrò ma'ana òṣùpá ń bẹ pẹ̀lú wa àbí ìràwọ̀ òtúndí ń bẹ pẹ̀lú wa sóṣùpá wà pẹ̀lú alẹ́lẹ̀ òkè lọ́wà ẹ̀kúbà sí ẹni ń bá wa ẹ̀kọ́ ni ẹ̀yìn kí á ní pé àtẹ̀rùgbìbò fi sọ́bọ̀ ìsinmi lójú tó kòrò láti kíni láti sí sùúrù a ti mọ̀ pé sùúrù yìí ọ̀nà mẹ́ta ló kún sí àsọ́bọ̀rú aláàtọ́ àti ìlà ká sí sùúrù láti tẹ̀lé tọ́lọ̀ ìyẹn máa ń sí sùúrù láti tẹ̀lé èyí ní mẹ́yẹn

sùúrù sùúrù lèyàn máa ń ṣe bẹ́ẹ̀ náà ni àsọ́búrú àmà harimillah a sì sùúrù láti jìnà sí tọ́lọ̀ sí ní haramu a sì sùúrù láti jìnà sí bákan náà àsọ́búrú ala aqdarillahi a sì sùúrù lórí kíni àkọ́lé ọlọ́run àdẹ́wò tó bá bá ní òun nìkan la máa rò pé sùúrù sùúrù pé àṣẹ ah, sùúrù ti dé ó ti dé náà òun nìkan kọ́ ká sí náà ọba náà sùúrù wọn bí bàtà sùúrù òun lọ sì gbájú ní sùúrù wọ́n ní àsọ́bù rárá tọ́ áti òun ní sùúrù tó gbájú torí ni méjèèjì ìtẹ̀kan ìtàn ọmọ israẹli tára bí sọ fáwọn sàábí ó sì wà níbẹ̀ tí àwọn tí àpáta para jóná lórí ẹnìkan òun kọlá tó ń ṣe gíní òun ṣe dáadáa sáwọn òbí wọn síyà ó kọlá ó kọlá ó fi kọrọ ẹnì kejì òun kọlá pé òun pé àmánà gbogbo yẹn tọ́ àmì gbogbo yẹn kí o bóòrò sí wá rí pé ní bóòrò sí ní yẹgẹ́ ẹlù ní ìwé kò tẹ́ sí lọ́dọ̀ àmúnà aláàmúnà wà lọ́dọ̀ rẹ̀ yóò sì máa ṣe ájú bí òsì ní rántí mọ́ kí ni wọ́n máa ń pè ní afúnà <laughs> wọ́n rọ̀ wọ́n afúnà kí tí ò tí ẹ̀mí rántí pé kò kẹ́ sí lọ́dọ̀ mọ́ ilé ìgbẹ́ àmúnà yìí jẹ kìí ti pẹ́ ni wọ́n máa tọ́jú ẹ̀ sí lọ́dọ̀ bọ́yà kankan lọ́sẹ̀lẹ̀ ó ṣiṣẹ́ ni kò gbé ló fi lọ́dọ̀ òun tí wọ́n bá fi rí sẹ́rẹ̀ wọ́n wá bí fi wá ṣe investment wọ́n bá fi rẹ̀ wọ́n fi ṣe ẹni wá di ẹni tó kù tó da fún sá ẹni wá wá lẹ́yìn ìgbà tí nǹkan yìí ti di tó dọbẹ̀ tán ó ní mo wá gbé owó sẹ́rẹ̀ ni ó ń sorí gbogbo àwọn agbẹ ẹni tó wòye owó sẹ́rẹ̀ tó ń dákun má bá mi sẹ̀fẹ̀ fún lówó sẹ́rẹ̀ tó lówó sẹ̀fẹ̀ bó ṣe rí lẹ́nu ó ló kó gbogbo ẹ̀rọ yìí lọ pátá kọ́lá kò ní sáàdùbáríkà ẹgbẹ́ yẹn méjìlẹ̀ fún yẹn ṣe wọn òun ló sì wọ́rì ìtumọ̀ ta'arrafu ila Allah ìfẹ́rọ̀họ́ ya'rifuka fi shidda mọ́mọ́ ọba nígbàdẹ̀kù yóò dá ọ mẹ́mọ̀ nígbà nira ìgbà tó ń ṣe nǹkan tó ṣe ohun ọ̀nà tó tó kó ń wọ láyé ohun kó tó tún gbẹ̀sẹ̀ tàkìyàmọ́ ayé lọ níbi ní ti ń jèrè dáadáa wọn ìgbà tí àpáta pàdé mọ́ wọn lórí nínú tọ́rọ̀ fi kún ọyọ lẹ́rùn pé ó fọ́ ládáadáa àmánà tó kúrò ó fi lè lọ́wọ́ ẹni kẹta òun kọlá kó jìnà sí ara mọ̀ ó sì gíní ó fi bẹ̀rọ ó sì sùúrù ah, kí gbogbo wa ká gbéra sípò ẹni bẹ́ kí sí màá lè sí ẹni tó ti ń wá láti jẹ́ ìtọ́ fẹ́fẹ́ tó wá ní kò sọ́nà mẹ́ ìṣòro wá bá ó wá rí pé nínú ẹni tọ́nà ní kó lé ọlọ́rin láti tásòrò ọwọ́ wà ọwá bọ̀ ọwá opportunity dé ìṣòro rẹ mo lè bọ́ ọ̀tá ṣùgbọ́n bọ́ bá tẹ̀ jí ń fi ọ jí ń yọ tójú mi kó jí ń yọ tójú mi kó ó ní àṣẹ́gbé mi ó wá òkú á ah, kò sọ́pṣẹ̀ fún mi nígbà náà ni wọ́n ti gbígbà wọn náà wọ́n ti wá tilẹ̀kùn mọ́rí ó ti kàkàkà òun náà ti jẹ́ fún ṣòkòtò obìnrin wá ní ìtẹ́kùn lọ́ọ̀ ولا تفض الخاتم إلا بحق مرارا ما جاء غدا غدا تولد أسير إيه ọ̀rọ̀tọ́ sọ yìí ó sì ẹ̀rọ ọ̀rọ̀ wá sí bára kan náà ẹsẹ́ ti dẹ́kùn sókùtù ó sì fa sókùtù sókùtù ó sì òun náà mọ ọlọ́run nígbàdẹ̀kùn ọlọ́run àzìkìnì òun náà ó kò yọ nígbàyà látara rẹ̀ sùúrù ni ó sùúrù ni ó wọ́n ti gbé oúnjẹ kalẹ̀ gbogbo ẹ̀tí ń ta sí sí wọ́n ti gbogbo ọtí sanwó tán kọ́ ọmọ ọmọ wọn lọ́bẹ̀rẹ̀ kọ́ ní ìbẹ̀rẹ̀ ọlọ́run mọ́ tẹ̀jẹ̀ yìí àà kébí sí ń tọ́ ìyẹn mélòó lè ṣe Ah, àdánwò ńlá ni àdánwò ńlá ni nígbà àwọn nǹkan yẹn àwọn nǹkan kan máa ń bẹ tó jẹ́ sí pé Yorùbá ní ẹnu dún orí ìfọ́ ẹnu dún sí kankan ẹwọ àwọn ọmọ ọmọ ẹgbẹ́ bá wọn wọ̀rọ̀ bọ́ọ̀lù àwọn ọmọ ọmọ ẹgbẹ́ jù ah ọkọ̀ ẹ̀rọ àti báyìí ó sì máa wọ́n ọkọ̀ jù sí kíní bẹ̀rẹ̀ ẹni jọ ọmọ sí ẹni ọmọ sí bẹ̀rù ó mọ̀ wá sí bẹ́ẹ̀ kó bó ṣe dùn sí sí ah lọ́lọ́kọ́ mọ́ kó ayọ̀ níbi àwọn àdáwò ìrísìírísì ó lágbára inú láti lọ ọ̀nà ìlérí ọ̀rọ̀ sùúrù ni sùúrù sí pàtàkì kò sí tí sùúrù ìwọ́lẹ̀ pátápátá láàáfíà sọ pé àwẹ̀ yìí ṣáàrù kí ni ṣáàrù sọ́bọ̀ oṣù sùúrù pẹ̀pẹ́ sùúrù láàrin kọ́lá bí ẹ̀rọ mi tó tutù ní ní láyọ̀ ọ̀rọ̀ òun náà ní tálíkù kò lè mú mẹ́rin pọ́ tẹ̀lé pé wọ́n tún sọ pé omi tútù kan ọ̀dá láti máa fi sínú kò sáǹfààní ń bẹ̀ fún yàn èèyàn tó pàlẹ̀ ẹ̀yìn lábára yẹn náà ni gbogbo tí ń ránwò ọmọ wo àwòmọ́jú náà ni torí pé táìmù yẹn ọ̀gbọ̀dọ̀ ṣe ọ̀gbọ̀dọ̀ débẹ̀ ni mo sì rí ni ọlọ́run bá lè pẹ́ lákòóso àlékún àpapọ̀ ọmọdé wọn lára ìṣàtì gbígbó أستغفرك وأتوب إليك وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم. السلام. <coughs> نعم. lẹ́yìn àlẹ́kùn musa rádìí gbé wá mọ̀ alámtàrọ̀ ilẹ̀ ìmẹ́lẹ̀ yìí nígbà ní ìsọ̀rọ̀ ilẹ̀ ní báàgì musa lẹ́yìn àlẹ́kùn musa ẹ̀rùn pé lẹ́yìn Musa láàpá kàlánà náà ẹ̀pẹ́ lẹ́yìn ànábì Musa náà ànábì Dáúdà wa ẹ̀pẹ́ Dáúdà náà lọ pa ìyàntúkè wọ́n ní bí 1000 years àríkọ̀ ó 1000 tó wà láàrin ànábì Musa àti ànábì ọ̀dà hmm. ó otu سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم